الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Masihu tá à ń retí Ìsá ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pópúrọ̀ ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ̀ òpùrọ́ ní gbogbo wọn o kàláwù fi sọ sọ wa káàmọ́dì kèfèrí o bí ìjọ àwọn ahmadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà. pẹ̀lú Ibrahim Niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin káláwùnà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o àwọn ìjọ Ahmadiyya àwọn tún ní kọ̀díyà níyà àwọn tún ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú pókúrọ̀ ní mírízà mirza zagulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òpùrọ̀ ní gbogbo wọn o kàláwù fi sọ sọ́wa káàmọ́dì kèfèrí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu. àti shehu ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya. بسم الله والحمد لله والصلاة والسلام على خاتم النبيين الذي لا نبي بعد ولا رسول وعلى آله وأصحابه السلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa káàkiri àgbáńlá ayé òní ni yawmu thulatha yawmu thulatha yawmu thulatha. déètì òní ni nineteen nineteen yọmù fúlàfà nineteen jùmọ́dà fáníyà. ọdún fourteen forty two. mo kí wa káàbọ̀ sórí ètò wa Taalim TV gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìjẹta gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìjẹta wípé ìdánilẹ́kọ̀ọ́ wa lórí irọ́ amadíyà. yóò máa tẹ̀síwájú láàrin ọ̀sẹ̀. fún wípé ìjókòó ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa tó jẹ́ eléyìí tí máa ń wáyé ní gbogbo ọjọ́ àládì. a fẹ́ padà sínú tírà ẹ̀sìn tí à ń kà. àmọ́ ọ̀rọ̀ ìjọ amadíyà àti ìbádébi tí a ti fẹ́ sọ̀rọ̀ àti ìbádébi tí a ti fẹ́ sọ̀rọ̀. nípa bẹ́ẹ̀ a fẹ́ tẹ̀síwájú ní àárọ̀ yìí ní ibi tí a bá dé ní ìjẹta. níbi tá a bá dé ní ìjẹta. nítorí náà mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí i wípé àlàáfíà Allah ìkẹ́ rẹ̀ àti ìbùkún rẹ̀ kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa. ẹ̀yin ìjọ amadíyà ọ̀rọ̀ yín tí à ń sọ yìí kí Allah jẹ́ kí ó wúlò fún yín o kí ẹ lè ronú pìwàdà nítorí kí ẹ lè ronú pìwàdà wọ́n ní gbogbo àwọn àlàyé tí à ń ṣe yìí o ẹ wòye sí dáadáa o ẹ wòye sí dáadáa ẹ rí wípé olùdásílẹ̀ ìjọ amadíyà yìí tí í ṣe Mirza Gulam Ahmad kì í ṣe ẹni tí ó ṣe é tẹ̀lé rárá kì í ṣe ẹni tí ó ṣe é tẹ̀lé rárá nítorí náà ẹ jẹ́ kí a bẹ̀rù Allah Islam ni ẹ sọ pé ẹ fẹ́ ṣe ẹ má sọ di amadiya mọ́ra yín lọ́wọ́ nítorí náà. ẹ jẹ́ kí a máa ka tí àyín tí à ń kà lọ. ní ìjẹta ibi tí a ti dúró òun ni níbi tí Mirza Gulam Ahmad olùdásílẹ̀ ìjọ Ahmadiyya tí ó ti ń sọ pé ọlọ́run bá òun sọ̀rọ̀ nínú súrà rẹ̀ al-istifta fún ìjọ rẹ̀ ìjọ ahmadiyya wípé sàkùbírùhù fi àkírìlẹ̀ wákìtì annaka lasta alalhaq. eléyìí tí a ti ṣe àlàyé ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́. ní báyìí ọ̀rọ̀ mi tún rèé o láti ọ̀dọ̀ ọlọ́run tó rán Mirza Ghulam Ahmadu níṣẹ́ sí ìjọ Ahmadiyya. Mirza Ghulam Ahmadu Kọ̀díyání Jésù Kristi ìjọ Ahmadiyya. Maria ìjọ Ahmadiyya. Mẹ̀sáyà ìjọ Ahmadiyya. ànábì ńlá ìjọ amadíyà òjíṣẹ́ ńlá ìjọ amadíyà ìmáàmù màdí ìjọ amadíyà ẹ mà tún gbọ́n tó mà tún sọ èyí mà tún lágbára díẹ̀ ó ní ọlọ́run sọ fún òun wípé ìní máa rọ̀sùl ujib ukhti wa usib inni ma'a ar-rasul dájúdájú èmi ọlọ́run ń bẹ pẹ̀lú òjíṣẹ́ náà ìyẹn gulam ahmad ujib mo sì ń dá lóhùn mò ń dá lóhùn. mò ń dá lóhùn ó tí èmi yóò máa ṣe àṣìṣe èmi yóò máa ṣe àṣìṣe. ó kú tí èmi yóò máa ṣe àṣìṣe wá òsì èmi yóò sì máa ṣe nǹkan tí ó máa ṣe wẹ́kú èmi yóò máa ṣe nǹkan tí ó máa ṣe wẹ́kú. Hmm. ṣé ẹ gbọ́ báwọn ok ṣé wá rí tẹ́ bá wo ókútì yẹn dáadáa ókútì yẹn wọ́n fi àmì one kékeré wọ́n fi sí lókè ìyẹn ni pé ó fẹ́ fún ní ìtọ́sí ọ̀rọ̀ ó fún ní ìtọ́sí ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó sọ sí ojú ewé wípé ìnímọ̀ àròsùl ujib èmi ń bẹ pẹ̀lú òjíṣẹ́ náà ìyẹn Mirza Gulam Ahmed ujib èmi yóò máa dá lóhùn okuti èmi yóò máa ṣe àṣìṣe èmi ọlọ́run èmi yóò máa ṣe àṣìṣe wausib èmi yóò sì máa ṣe nǹkan tí ó máa ṣe wẹ́kú tí ó máa ṣe rẹ́gí ó wá tún fẹ́ ṣe ìtọ́sí ọ̀rọ̀ fún okuti yẹn ẹ̀já gbọ́n tó wí. ó ní subhanahu wa ta'ala min an yukutia mímọ́ àti gíga ni fún Allah níbi kó ṣàṣìṣe. fàkọ́ọ̀lùhù ukùtì ó ní rí ọ̀rọ̀ rẹ̀ tó sọ tó ní èmi yóò máa ṣàṣìṣe. kọ̀dí wúrìdá aláàtọ̀rí ìkìlì ìsìn àárọ̀ ó ṣeé ṣe kí yóò ga sí pé wọ́n mú wá tàbí wọ́n mú wá dájúdájú wọ́n mú wá ní ojú pọ̀ ojúpọ̀nà ọ̀rọ̀ àkànlò ọ̀rọ̀ àkànlò. kàmísìlì láftú àtàrọ dùdú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí àtàrọ dúdú alimansubu ila Allah ta'ala fil ahadith minhu gẹ́gẹ́ bí the word tàrọ dùdú kéèyàn kó ṣuṣu. kọ́ fẹ́ lọ wájú kọ́ mọ̀ fẹ́ ẹ̀yìn ẹ̀yìn àtàrà eléyìí tí wọ́n ṣe àfitì rẹ̀ sí nínú àwọn àdéhìsì ni nǹkan yìí ń sọ iná ó sọ lókè wípé olúwa ó ó ń jẹ́ pé àdúrà òun ọlọ́run ẹlẹ́dàá lọ́dọ̀ Mirza Ghulam Ahmadu ó ní òun máa ń ṣe àṣìṣe òun sì máa ń ṣe nǹkan tí yóò ṣe déédéé ó wá wá sí ìtọ́sí ọ̀rọ̀ ó wá ní mímọ́ ni fún Allah subhanahu wa ta'ala níbi kó ṣàṣìṣe o. ọgà tayọ kó ṣàṣìṣe o oníṣẹ́ rí ọ̀rọ̀ yìí pé èmi yóò máa ṣe àṣìṣe ó ní àkànlò èdè ni kì í ṣe pé àṣìṣe yẹn gan la gbà lérò ó ní àpèjúwe rẹ̀ ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jẹyọ nínú hadíìsì tí wọ́n fi àtàrà dúdú tí wọ́n fi ròyìn Allah subhanahu wa ta'ala. tí wọ́n fi ròyìn Allah subhanahu wa kí ni kókó nǹkan tí arákùnrin yìí sọ yìí? lẹ́yìn ìgbà tó sọ pé ọlọ́run lòun máa ń ṣàṣìṣe ó wá ní àkànlò èdè ni. kí wàá nìtumọ̀ àkànlò tó lò ń bẹ kò sọ tí ẹ ń bá sọ pé wọ́n lo àkànlò èdè wọ́n sì sọ ohun tó túmọ̀ sí kò sọ nínú ìsọkúsọ rẹ̀ lélẹ́yìí wà kéèyàn máa sọ fún ọlọ́run pọ́lọ́run máa ń ṣàṣìṣe tàbí kéèyàn sọ pé ọlọ́run fúnra rẹ̀ ó gbà máa ń ṣe àṣìṣe kọ́ wa máa ní àkànlò èdè ni bí ṣe máa lo fọmúlà irọ́ fún irọ́ tó bá sọ náà nù. No